ó yá máa sọ fún mi mas eu não ọlọ́mọ kó wọ́n eu jẹ ohun kó tẹ́lẹ̀ rẹ̀. ẹ kí ló jí o débí lọ́ọ̀dì seventeen. mú kíní yá kókókókó. mo ń gbọ́ o débí lọ́ọ̀dì seventeen. mú kíní náà. o lọ wá spíà kí yàrá mi tí má ti jáde ó yá máa sọ gbogbo tó jí. o gbọ́ wo. Go now. Ẹ́. Mọ̀mọ́ náírà ti dọ́là. Àti kí ni? Àti pounds àbẹ̀wò ní ìsọ́sí ẹlẹ́nu kí ló mú? Àti pounds. Àti pounds. Ṣọ́n ó yẹ máa kó wọn fi hàn àwọn èèyàn. Ó jẹ́ kékeré náà wọ́n. Máa ní kí wọ́n kó fún wọn. Ó jẹ́ kékeré. Ẹ bò dáná bẹ́ àbẹ̀kọ́ lẹ́tìrò. Bẹ̀kọ́ lẹ́tìrò rà. Báwo ló ṣe jí? Báwo ló ṣe dé nu mi? Eh, eh. báwo ló ṣe débi yàrá mi. na kúlọ̀ sẹ́ńdí. báwo ló ṣe débi yàrá mi. fọlá. nígbà tí o fi yàrá yín ṣe rí. ẹ̀ẹ́n eh, ìgbà tó tún ṣe ń kọ́ kí ló ṣe ń bẹ̀. ìgbà tó ti ra ọmọ ẹ̀ṣẹ̀ mi kọ́kọ́ ọ̀nà tí mo fi láyé tí fi ṣe. wá sí tó ti máa jáde ń kọ́ kí ló máa ń ṣe. máa lọ sí yàrá máa wọ. wà á lọ ṣe kí ni. àwọn wọ àlọ́mọ́wọ́ ìgbà tálejò wá ìlọ́lọ́kó. mi ìmọ̀ ìtàn kó mo kàn yọ nínú ẹni mi. owó owó wo ló yọ. dọ́là mọ̀ mo máa. páùsì ni ti pásítọ̀ owó tàbúrò mi kó lẹ́kọ́ ló ti kó. nínú bọ́ọ̀sì mo ti. kí ni wọ́n kó sínú bọ́ọ̀sì náà. ọkọ̀ góòlù síbẹ̀ mo ti owó nìkan. góòlù mélòó ló kó. mi ìmú bẹ owó nìkan. agolo lẹ́ẹ̀sì mi dà. owó nìkan mo mú bẹ́ẹ̀ owó nìkan ló mú bíi mélòó ló kó. mo yọkọ méjì mo yọkọ méjì mo tí omi mẹ́ta. súnmọ́ bí kán rí ojú ẹ kí gbogbo èèyàn mọ̀ pé kán má gbà ẹ́ lẹ́kọ̀ọ́ bó olè ló wá jà láti kú tọ́nu kí lorúkọ ẹ orúkọ òkú wo ló tún jẹ́ ìjọba mú kí ní àkáǹtì tó ṣìyàn súnmọ́ bí súnmọ́ bí súnmọ́ bí kámẹ́rà kí ló dé tó ń bẹ̀ mí ó ṣe ó ṣe bẹ̀ mí kó tó kówó mi ó tún dànà olùmùgbà tí mo lọ sàánú kí ló lọ ṣe ó lọ sí yàrá mi orúkọ àkáǹtì tó ń lò can everybody see it ó ṣí sky bank this thing is not clear give me the light sky bank kùmùẹnu tọpẹ sàmẹnu anybody súnmọ́ bí kọjú ẹ̀ náà hàn bẹ́ẹ̀ súnmọ́ bí dáadáa so people just be careful àtọ́gbọ́mọ ọ̀dọ̀ on the seventeen lágbà ládùnú on the seventeen ó ti gbé ọgbà over five million alálejò ó lọ two bucks àlejò ó lọ kó pound sí wọn bẹ́ẹ̀ ẹni yẹn ò lè sọ̀rọ̀ àbúrò mi ìyẹn tọ́jú owó àṣotìlọ́rọ̀ kọ́kọ́rọ́ yàrá mi ó kówó kó dọ́là ó kó náírà kó o gbowó tó kó síta ibolo tí ibolo ló ń kó tọ́jú sí. dọ́là tó kú sọ pé òkú ogun yòókù jẹ́wọ́ so tó bá di àárọ̀ ọ̀la òun lọ police station wọ́n máa já ìsí kirikiri ní mi ìjọ nítorí ọlọ́run torí òró tọ́lọ́run mọ́ mi lára ṣé mo fìyà jẹ sọ̀rọ̀ ìgbà olóde mo dẹ̀ tún fún ọ lówó mọ́tò ó kọ́kọ́ jà nìkan wọ́n kó one twenty pound fún mi ó jí twenty mm. bẹ́ẹ̀ gbáyé mo ti mọ̀ pé ó lè ní ẹ̀mú suspect ẹ̀ but wọ́n lọ́jọ́ gbogbo tó ní ọjọ́ kan tó ní ó yá máa sọ fún un. ẹjọ́ mi kọ́. ẹjọ́ ẹ̀kọ́ ni kí ni. ta ló wá ní kò jí. ta ló ní kò jí. ẹjọ́ ta wá ní ta ló ní kò jí. mi gbọ́ mi wọ́n mo ṣe ṣe kọ́ṣọ́ ìjà mi mi gbọ́ mi ti là ń mọ́ mi. o ah. mọ bó ṣe ṣe ò lè ànígbà tó tún rí sẹ́fà ó ní àwọn mú yẹn wá láti ìlú òun ní sẹ́fà tálájì náà fún mi ten thousand ṣe bàbá wọn yàn. márùn-ún ni alájì lọ fún mi mo á kó mẹ́rin fún yàrá mo wẹ́yọ̀ kan mi sọ̀rọ̀ ìjọ olóògùn sefa ní pọ́ọ̀sì mi. ilé ìgbóná o. last week ló ti ní sefa torí àná ni mo kó forty thousand sefa fún yàn bọ̀ sórí dọ́là yẹn hundred dollar tálájì fọmọ mi forty dollar kan five dollar odindi anonymous ṣètò sí pọ́ọ̀sì mi pé mò ń travel ó yá ó yá ó yá ta ló ran ẹ wá kó wá jalè ń bí. gbogbo nǹkan tó tún jí ó pọ̀ o kì í ṣowó nìkan ẹwà kẹfà ọmọ kútọ ni ọmọ ègùn ó lè ní o ó yá mú gbọ́ ẹ ẹ wojú ẹ dáadáa o. sọ bó ṣe jí. mo ti sọ mọ́ mi. inú báàgì mo ti mú. inú báàgì mi ní kọ́kọ́ gbogbo ibi tó ti jówó ni kò sọ. mo ní mo mú ní pọ́sọ̀ pásítọ̀ adébágàdé ọ̀dẹ̀ lọ ṣe kí ni ọlọ mú dúpẹ́kẹ̀tì kí yàrá mi máa wọ ọbẹ̀ ọ̀dẹ̀ tún jí nǹkan kìsìn. mo kọ́ ọ̀kọ́ àtijúbí. Non. Oh, báàgì. thank you